فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tó tí adúgbò fún ọlọ́run ọba ńlá ọba tí ó ṣe lérò fún wa láti wà ní ìjókòó yìí lásìkò tá a wà yìí nínú oṣù tá a wà yìí abẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má ṣe ìka sí ọ̀kan nínú iṣẹ́ olóore wa kó sì gba ẹlẹ́sìn lọ́wọ́ wa. ìṣe ọlọ́run tó pọ̀ àánú ẹ̀ kó máa bá aṣíwájú wa ọ̀gá wa atọ́kùn wa síbi oríire láíláí onáda anábọ̀wá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́rẹ́ nínú títóbi rẹ̀ gbogbo àwọn tí ọlọ́mọ bá ti dá kókó ìpèpè súnà káàkiri gbogbo àgbáyé ayé àwọn tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ́lá orí wọn àwọn tí wọ́n sì ń sẹ́kù lẹ́yìn wípé ìpèpè sí ojú ọ̀nà súnà mẹ́sàn-án lọ́wọ́ àìlọ́tẹ́lẹ̀ àyàbẹ̀yà ìfẹ́ lọ́sọ̀rọ̀ nípa ní sí àlàyé àwọn aṣáájú rẹ àtọ́lọ́wọ́ nínú tuntun bí rẹ ọlọ́run sì ọmọ bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ nìkan ló tó lẹ́ni tí máa ń tó ẹ̀dá ọlọ́run sì ọba tó wọn lórí dáadáa wọ́n bá wọn bẹ̀rẹ̀ ìwé wọn lórí dáadáa rahmatu ya rahman rahmin abiyọlọ́wọ́ nínú tuntun bí rẹ gbogbo àwọn tí wọ́n kópa lórí ìbíjọpọ yìí bí ó sì máa wáyé bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí ọlọ́mọ bá fi àyè yìí tó fi sọ wọn lórúkọ dáadáa àti ọlọ́run ló ti tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ wa kún wọn lọ́wọ́. èyí tí wọ́n gbé kalẹ̀ yìí ìgbé kalẹ̀ sí ìgbékalẹ̀ sínú ní abẹ́lẹ́ ọdún tuntun ní rẹ̀ ọlọ́wọ́ fún wọn nípa ọ̀ ṣẹ̀dá lọ́rọ̀ ẹ̀mí wọn ló ṣe àdá rahmatu ya rahman rahim èyí tí wọ́n wá ń ṣe yìí kíkà àwọn ọmọ wọn bí wọ́n ṣe dáadáa sí báyọ̀ bá a ti tọrọ àdúrà fún wọn náà ó kárí orí ẹ̀rọ mọ́kàn wa àpòlọ́rọ̀ tí a fún mi láti wá sọ̀rọ̀ lélẹ̀ níjókòó yìí. àkórí ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì fún gbogbo ẹni tí bá ti jẹ́ mùsùlùmí. àkórí ọ̀rọ̀ èyí tó ṣe pàtàkì ìmọ̀ ìdáná lẹ́nu lọ́wọ́ àwọn ènìyàn ọmọ náà ṣe. gbogbo ẹnikẹ́ni tó ní àgbìyẹ pé ìjọba ń bọ̀ tó wọ́n pàdé ọlọ́run subhanahu wa ta'ala. lórí gbogbo ẹni tó bá ṣiṣẹ́ pátá náà ní ìfẹ́ jèrè. gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ ṣiṣẹ́ láyé tó sì fẹ́ jèrè sí ọ̀hún níwájú ọlọ́run ó kù ká kà sí ìdánilẹ́kọ̀ọ́ yìí. abẹ́lẹ́ ọ̀hún ló ti tóbi rẹ̀ àwọn tá sọ àti àwọn tí a náà ọlọ́run tó kọjá àwọn adáadáa ń sọ̀rọ̀ bọ̀rọ̀ àmọ́ ìyá ọ̀hún náà rà mí. النية والأعمال أتكلم النيات والأعمال وقال النية intention and deeds àti àníyàn àti ìṣe àkójọ ọ̀rọ̀ yìí mo wá gbọ́ kankan yé níbẹ̀ etí mo wá gbẹ́lẹ̀ o mo tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nígbà tí mo débi. kí ni fẹ́ kí mo gbọ́lé o náà ṣe pé wọ́n fẹ́ kí mo wá sọ̀rọ̀ nípa àṣàyíkù láwùwà. nínú ìṣúra ìmọ̀mù wa àṣàrẹ̀ nínú ìṣúra ìmọ̀mù wa ànáwàwí àbáyé ńlọ́wọ́ àwùjọ. هنا الحديث عطاء عمر بن الخطاب رضي الله عنه يجيب كويس wọ́n fẹ́ kí wọ́n á ṣàlàyé ẹ̀ láti fa owó òkun nínú àdúgbò náà jáde. Ìgbà tí ọ̀pọ̀ náà ọmọ wa tí ó lọ́ka àdí mo rí pàtẹ́kì náà lọ́ka. Mo wá ní pé tí mo rò yẹn ó súnmọ́ ó dọ́gba pẹ̀lú tí wọ́n fẹ́ fi wá ṣe nínú eléyìí ni ó fà á tóbi jẹ́ pé ibi tí màá gbà wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni àṣàlìfò àwọn حديث عمر بن الخطاب رضي الله عنه àdìsí náà ni màá wọnú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn tí ó yẹ kí á nínú gbà lórí àwọn àlàyé tọrọ ma àti tọrọ ma ìdánilẹ́kọ̀ọ́ yìí àkòrí ẹ̀ ìṣọ́ọ̀lá agbèrè yìí lọ́nà bá yẹ fún wa lọ́dọ̀ àwọn. àníyàn tó wọlé àmàn àníyàn ẹ̀rọ tó tó lò yẹn tá a bá fẹ́ tu sí yorùbá a sọ pé àníyàn àníyàn rèé kí ṣe ní yorùbá èdè lábáwá àmọ́ gbogbo èdè náà bá ti rí gbólóhùn kan pàtó tá a lè fi túmọ̀ ẹ̀ bí àwọn tó ní nǹkan ṣe ń pè é làwọn ń pè é. ẹnu wípé àníyàn àtìpé láníyàn lẹ́ẹ̀ ó ti ká mọ̀ pé kí n bẹ lábẹ́ ìtumọ̀ àníyàn ó pọ̀ nípa sọ pé èròǹgbà àti ọkàn ìdíjà níyàn ó kéré ojú ẹ̀ lọ ìdílé ló fẹ́ àníyàn ní ìlànà ló wá sí ìwádìí báyìí àti iṣẹ́. tí a bá wo àdéhùn tó jẹ́ àdéhùn àkọ́kọ́ nínú ojúra ìmọ̀nà wa àdìbòkà yìí. àdéhùn yìí ni àdéhùn alákọ̀ọ́kọ́ tí ìmọ̀nà Bukhari tí wọ́n fi kí tí a kàdùn àríkà nìyẹn. كتاب بدء الوحي كتاب kìtàbù láti wáyé ní abẹ́ báàbù ẹ̀ka fẹ́ẹ́ wọlé wáyé ilẹ̀ ọ̀rọ̀ lè wá sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ tẹ́lẹ̀. Kìtàbù báwo ni wáyé revelation kó o lóṣù sí ní sọ̀kalẹ̀ wọn àti sọ̀lọ̀ báyìí. Yàtọ̀ kìtàbù yìí lè má kó káàdì wá fi báàbù nàfà bẹ́ẹ̀. ó pe báàbù yẹn ní báàbù kẹ́lí bàkà náà láti kú ìwáyé ìlà ọ̀sán ní láti tọ́lọ́ báyìí. báwo ni wọ́n àyè ti bẹ̀rẹ̀ tí ní sọ̀rọ̀ àìmọ́ni sọ̀rọ̀ báyìí. àti ìsọ̀wá kọ́kọ́ wá lábẹ́ ẹ̀. ó dẹ̀ ní àdìsí yóò wà lọ ìgbìyànjú ní ìmọ̀ wípé kí ni ìbáṣepọ̀ àdìsí àti ọ̀rọ̀ lùsùlù wà àwọn pẹ̀lú wà ẹni tó bá fẹ́ kà á àdìsí yẹn kò ní ìfẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ wáyé tó bá ń sọ̀rọ̀ nípa ní sọ́fà àmọ́ ìmọ̀ bùkárì wọ́n fi máa ń wá ó bẹ̀rẹ̀ síra rẹ̀ pẹ̀lú àdìsí àfọwọ́ ọ̀gbọ̀n tó ń ìdí tẹ̀lé àná ó lè máa jẹ́ ìtanijí fún wa lè tọ́ọ̀lù àwọn ọ̀ọ́lù rẹ̀ ẹ̀mí fún gbogbo ẹnikẹ́ni tí bá wá ìmọ̀ ẹ̀sìn fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sẹ̀sìn tó bá ti fẹ́ láti yọ olúwa mọ́ ọlọ́run ó ń sàlàyé àhàlẹ́ ti tẹ̀sí ìlú ìyá ikú ìṣẹ̀ àkàtì bẹ́ẹ̀ ló ṣàlàyé ìṣe lórí gbogbo nǹkan tó yẹn náà. ìyẹn ló fà á tó jẹ́ pé ìlú ọ̀gbọ̀n wá àbí ìlú lọ́kọ́ ti sùn wájú. bó tilẹ̀ jẹ́ pàtí ti yí òní rẹ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ bá tó wà nínú ìtumọ̀ àmọ́ ó ti síwájú gbogbo akọ́ orí ìfura nù wípé gbogbo ní ìbáṣepọ̀ ṣe. Ṣé ìjọba ti ń sọ́kọ́ àkókò ìgbàlágà lọ́dọ̀ ọlọ́run ní nǹkan mìíràn? Ọ̀rọ̀ débi pé ọlọ́run fún wa láǹfààní ká máa ní ara wa alẹ́lọ́dọ́kọ̀ kẹ́lẹ́ ara wa alẹ́ máa ní ara wa lókun jẹ́ pé èrè ọ̀pá ẹni wá àníyàn lágbájá ọ̀tá kò ní mọ̀ ọ̀dà ọ̀dà ó lè mọ̀ ṣùgbọ́n ó lè mọ̀ tiẹ̀ pẹ̀lú ìtẹ́lẹ̀ mọ́kànlá rẹ̀ lọ́mọ́lá ó fi ọ̀rọ̀ àníyàn ká ewùgbọ́n ẹ̀kùn lọ ẹ̀. èyí táwa wá látọ̀nà tó ní táwa ti ọwọ́ alókùsì lórí àti nàìjíríà tó yẹ wá. èyí tí wọ́n gbé kalẹ̀ yìí náà ti tó wá náà pé sí àwọn tó gbé kalẹ̀ ó pọ̀ lórí àti nàìjíríà tó wá lé rẹ̀. lọ́dún tẹ́kọ̀ ọ̀rọ̀ àdínyà nǹkan tó lágbára. ìdí ìyẹn tó ọ̀rọ̀ pẹ̀lú ìṣẹ́jú làbúgbà mi tẹ̀sí ìrìnyẹ̀tì wà tẹ̀sí ìhà. ogudo wa yaani ayo bi mo ba adalo wa ham to bi ko ma da sha ma lo قال البخاري قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري رحمه الله تعالى حدثنا الحبيبي عبد الله بن سليم قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القمه بن وقاص الليلي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنسيان وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة لم تصفها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري مثل القواعد إمام بخاري إمام بخاري غير خارج تاع سوسيوان قالوا له محمد بن إبراهيم التيمي قلوا بقول العقامة وما وقاص الليثي القمة وما وقاص الليثي قل بقول لأنه ó má wọ ọmọ àtọ́ ọ̀gbẹ́ nígbà náà ó má lórí nígbà orí nígbà ni ló má sọ àdéjì mi wá jẹ́ àdéjì náà ó má wọ náà sọ wípé tẹ̀mí ètò alukọ́mà orí náà sọ wípé bàbá àti àná àwọn anábìrin lè ti lẹ́sẹ̀ lè àmàlò bẹ́ẹ̀ ní ìlàjì anábìrin gbogbo ṣe pátá ayé ìnáma sí àti àmàlì bẹ́ẹ̀ ní ìlàjì. tá a bá fẹ́ sọ wípé iṣẹ́ kan dáa iṣẹ́ kan ò dáa yóò dá ìfowópamọ́ lọ́dọ̀ ọlọ́run òbí dá ìfowópamọ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ní ìlàjì àní àbáṣe yìí. àkọlé ọ̀rọ̀ wa ti ní owó iṣẹ́ àtàníyàn sínú ajẹ́kọ̀ọ́ kò ní ṣe kálẹ̀ wàhálà àbí ìsinmi àti kábíyọ̀. ìnáwó àmàlú bíbí ìlànà àlẹ́bìnrin dájúdájú onígbọ́lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ lágbára tí wọ́n bá ní ìnáwó hàdà lórí ìlú àfọ̀ eléyìí ẹ̀yẹ wa wípé kó ṣe rí náà bá mi ìnana àyàbáṣàrò lẹ́nu dájú ṣáká ní ìlẹ́nu kankan ní ìdá lọ. ìlọ́wọ́ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ìdá wọ́n ti ṣe wà wípé bọ́ọ̀lù ṣe ìjẹba mi ìnana àgbáyé bí ìdá dájú ṣáká ẹ̀rọ màmúdájú pé gbogbo ẹgbẹ̀rún bá ṣe ó pọ̀ ní o ọmọ níwọ̀n ní o ìdájọ́ àbúlíyẹ ní o ìrọ̀dà àbúlíyẹ ní o kọ́nà ló ka iṣẹ́ yẹn pé àbí ìrìn àjò àti ìrànlọ́ ọ̀pọ̀. وإنما الرجل للمؤمن ما نوى dájú ṣáká yóò máa jẹ́ ìpín kó wá gbogbo tí kó wá bá ṣe ìdí ó máa jẹ́ ìpín rẹ̀ nínú ẹ̀ máa máa nà wá láti yàn nígbà tó ṣe máa ṣe rí ni o. ìyẹn túmọ̀ sí wípé gbogbo wa àgbà rẹ̀ ọ̀nà ọ̀nà lọ́wọ́ báyìí. Adọ́gba níbi iṣẹ́ ṣùgbọ́n àlè má dọ́gba níbi lára nípa kò sí àníyàn fún wa. Àjọ̀dọ́ ń sọ̀rọ̀ papọ̀ ní Májáláńtì afẹsẹ̀kẹsẹ̀ àjọ̀dún sáfù iṣẹ́ pawápọ̀ lọ́nà ìyàwó àti ìyàwó. Ìdí mi tó ti lẹ́nu pé a lè mọ iṣẹ́ báyìí nà ní ẹ̀. Wàbí nàrà ìwú yìí mú yìí máa nà wá. Ìjì ó máa jẹ́ ìpín kó wá lórí iṣẹ́ lọ́dọ̀ ní ká ṣe bá ṣe. Ìpín wa nínú ẹ̀sán báyìí kò wá lọ́sẹ̀. Ìdí yẹn táwọn apá mi sọ fún wa pé. ìmáàmù lè ṣáájú ẹni tí o ó sì ti pẹ́ tó tò ní sáfù kẹ́yìn kí dáadáa rẹ̀ ló kejì wá. Dáhà ti nìyẹn sí. Afẹ́ ṣe wá àwọn ẹgbẹ́ ṣe wá ilẹ̀ lọ oníkàlùkù lè ti àpàṣẹ bí ó mà ṣe é ṣe ó pẹ́ ti nínú àga lẹ́yìn náà kò sí ẹ̀yẹ́ bí ẹ̀ bí a ta rẹ̀ tó wá lọ ọlọ́run ó sì ju ẹni tó bá yẹ ẹni lọ. wà á nínú ara rẹ̀ kó ilé mọ̀ ní máa wà. ìgbà mi máa ń bẹ̀ èèyàn ti ṣiṣẹ́ sí ìlú dà ẹ̀rọ ní òun ṣe ṣùgbọ́n ní nàìjíríà ó sì fi lé dáadáa ju ẹni tó ṣe wàhálà tó ṣe kàn látara pé àníyàn ẹni tó ṣe àníyàn rẹ̀ bẹ́ẹ̀. أو أفعل يفهم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ọ̀rọ̀ yẹn lédèjì ó bẹ́ẹ̀ jọra wọn ṣùgbọ́n tí wọ́n rẹ̀ yàtọ̀ sára. lẹ́yìn tí mo ti kàrà ìnáwó ìdílé tàṣí òtúmọ̀ rẹpítíṣàn pẹ̀lú pé ká bá tún pé ìnáwó àdáyé mi ti yá pé dájú àti gbogbo ṣe ń bẹ pẹ̀lú àníyàn. وإنما لكل امرئ ما نوى كلا وقلت بكاشي فانا لجديد يوسف بن نقوبة وقلت راما سبوة عبادة أولى من الاستقرار تعزيز بقول ما يريد تمام بالله إنما الأعمال أي إنما صحة الأعمال في البدع وإذا كان الأعمال أنك لا تجيب ونصف wàhíńdàmà kúlì mìíràn máa náwà gbogbo wa ti wá ṣiṣẹ́ adọ́gba ṣiṣẹ́ mọ̀mọ́dá tó dé gbogbo wa dàgbà abalẹ́ni tó gbà wẹ́nu wa kó ẹ gbà wẹ́ umra pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá nìyàn ọkùnrin yẹn ló lọ hajj ọmọdé ló ṣe ha ṣùgbọ́n ajá ṣe wa nínú ìsọ̀rọ̀ ìfẹsẹ̀sọ̀tò tọ́lọ́ wá ṣe lè dáhùn bàbá ọ̀tọ̀ yìí tó fi gbé òṣùwọ̀n ká fura wa lọ níbi ẹ̀gbọ́n àjẹjọba níbi iṣẹ́ àjẹjọba níbi mímọ̀ àjẹjọba níbi lílo mímọ̀ ṣùgbọ́n àyàtọ̀ ìdààmú àgbàrá ṣe. ìtọ́wá parí lẹ́rù níbẹ̀ ní wípé ọ̀wá ni wọ́n ti ní ìlú rẹ̀. kọ́ńtà gbogbo àgbáyé wọn jẹ́ rẹ̀ bí ṣe pẹ̀lú àníyàn ṣe pàtàkì rẹ̀ lá lórí àníyàn aláníyàn tó ọ̀hún ọ̀gá tó wà bẹ́ẹ̀. wọ́n lọ rọ́pùkù ọlọ́run rọ́pùkù àkàlẹ́mú ìmọ̀ àfihàn òṣèlú. ìtàkùnù sọ̀rọ̀ èyí fàlínàbù káàkiri nílẹ̀ àwùjọ àti iná ọ̀fọ̀. ọlọ́run rọ́pùkù àkàlẹ́mú ọlọ́run ọ̀sọ́ rọ́pùkù ánímù máa ma yà sáwọn ìgbà kọ̀ọ̀kan pàápàá ní àwọn àti tó jẹ́ ọmọ kíw. ọlọ́run ló kúkú ọlọ́run ọba ní àhàdámù ó nímọ̀ jùlọ ó nímọ̀ ju ìwọ ẹ̀yẹ lọ ìmọ̀ inú rẹ̀ ìdí bẹ̀rẹ̀ tó bá àbọ̀ wa. ìtàkùn sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá tún jẹ́ rere ó mà pé mo ṣe dáadáa mi ò túmọ̀ sí mo jẹ́ dáadáa ní ọ̀dọ́. ìbáṣe yẹn ló fẹ́ wò abẹ́lẹ́ ọba sùpàdé wọ̀ káàdà ọlọ́run kò ṣàmù ọ́ ó dájú yẹn ó ti ṣe wa tí ó lọ gbà pẹ̀lú àmì ẹ̀ka. wà á nígbà máa lè kúrò nínú orí ní àyàwá báwọn gáàdé ti yẹ wọn kó ìlẹ̀ ìlẹ̀ ń sùn bọ̀ á. àmẹ́tí wọ́n ti sàmà sí ẹ̀sùn pẹ́ẹ́tẹ́ pàdé yẹn á jẹ́ lórí ilé ayé yẹn. ipò wa tó bá ti rí ayọ̀ ó gbà sí ìsàmà. àwọn èèyàn kan á ti yẹ ní ọba àti tó ṣe pé tó ṣe pé torí obìnrin tó fẹ́ fẹ́ bọ́bá ti rí obìnrin tó fẹ́ ó gbà sí ẹ̀sán ọlọ́run wáyé lọ́wọ́ tó kó ìlànà àgbà ọ̀lẹ́ ó bá náà ló bẹ̀ sáyẹn èyí tó bá ti rí ìdíjọ́ àwọn ọmọ ìlú kàlẹ́ ẹ̀rù mi ti dé ìlọ́wọ́ sọ pé mi sọ wípé àwọn káàkiri ìlú ọ̀sùn bí lọ́dọ̀ àgbà sọ rẹ̀. Ìwáyà ti wọ́n mọ̀ wáyé lọ sí ẹ̀rọ. Ṣùgbọ́n wá nínú ti mú sí. Adé yìí kò tó báyìí náà lọ, àmọ́ ìṣà tó pọ̀ ó kù síbẹ̀. Ẹlẹ́dẹ̀ ló fà á, àti ìmọ̀ náà wà wí, àyè ti rọ́ọ̀mẹ̀tì wà á wọ́n ní ajma al-muslimun ala ìbọn mi ọ̀hún kí ni hàdà hadith gbogbo mùsùlùmí pátá gbogbo àwọn ẹ̀la panupọ̀ lórí pé ipò ńlá nàìjíríà yìí wà nínú ìgbésí ayé nínú ìgbésí ayé gbogbo ẹni wọ́n wáyé wọ́n fẹ́ dàbọ̀ orí wájú ọlọ́run àti tìjú pátá. وكثرة فوائده وصحته pé kí akọ́wọ̀ kan ó wúlò fún yàn láyé láti kìámà ọ̀gá ní àdìsí yẹ wàsàkàtì tá a bá wá sọ fún àdìsí lálàáfíà onígbé yorùbá èyí ẹ̀rù ni ẹ̀rù ẹ̀rù sí àbúrò àdá wàsàkàmùl ṣẹ̀lẹ̀ ìlú àdìsẹ́ta àdìsẹ́ta àdìsẹ́ta ọ̀dọ̀ àwọn akọ́dún mẹ́rin bákan náà kọ́lù ìrọ̀ ọ̀kì afọ àwọn ìrọ̀ ọ̀kì nípa àwọn àfọ àgbà afọ àgbà ìwà àti ìsinmi wọn jẹ́ wọn ni hàdà kàdí kọ̀ọ̀dídà tó ní kọ̀wá níbi ìta wọn kàdí bìí òkòmúlérò kan ló jẹ́ nínú òkòmúlérò ìsìlá kí lè túmọ̀ òkò ajẹ́ pé àbára ti sì Islam wa yóò ṣubú. Ìdí ìdáhùn wá sí wọlé lérí òkú tó gbé dúró ọ̀kan náà ní ìyẹ́. Àtàkì ìnáwó fúlùfúlù wàkìlà ọ̀bẹ̀rù wàkìlà sọ̀nsọ̀rọ̀. Débi pé wọ́n ní gbogbo ìmọ̀ gbogbo tí ìmọ̀ tí wọ́n lé lórí ìmọ̀ tí ìfẹ́ ó wà sí ìyókùrò ìfẹ́ ọlọ́run lọ́gá ta ìgbẹ́ ìgbẹ́ta ìdá kan mẹ́rin ọ̀nà ìṣe. Kọ̀lẹ̀ ní Imam Ahmed Aliyu Rahmatullah. Àfọwọ́ Imam Ahmed Muhammad wọ́n ní usulu Islam alábàlá àti àhàlì. Wọ́n ní gbogbo Islam tó lé lórí. حديث المتر كل الصباحات هو بس ما حديث المتر وقلت لهم زوري يوري وزوالات وخمر الاسم من الاعمال بالميزة الا يفعلي قلنا حسنا وعانشا من احدث في امرنا هذا ما ليس منه فهو رجل الا يفعلي والحديث لعمان بن بشير إن الحلال بين وإن الحرام بين محمد محمد wọ́n kó o tó níìdì nípa ẹ̀sìn هذا الإمام أهل السنة والجماعة إمام أحمد بن محمد بن محمد عليه رحمة الله. kódà àwọn afáàsọ wípé tá a bá sọ̀rọ̀ nípa àdéhùn yìí wọ́n ní lẹ́yìn ìgbà bí àkùbáyé lẹ́yìn ìsọ̀rọ̀ ọ̀gbọ̀n àìyọ̀ sẹ́lẹ̀ ṣẹ́yìn àjùmá wà á kùnà wà á kàrà mà ilé ìhà rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti kankan tí ìbá ṣe pé àpàtẹ́nu kùnú nínú àwọn ọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ àdéhùn sọ̀rọ̀ àìyọ̀ sẹ́lẹ̀ pé kí ọ̀rọ̀ kan ó kẹnu ó kó tuma tó pọ̀ sínú ó ṣe yàrá fàánú púpọ̀ nípa ọ̀pádé àkàbíyá ẹ̀yà tó tó máa ti di ìnáwó àmọ́ ènìyàn. ìdí nìyẹn tí mi náà fi wò ó pé oríire ńlá mi fún wa ní wákàtí ọ̀rọ̀ náà wà. nípa àdìsí tá a fẹ́ gbé yẹ̀wò ní gbogbo yìí kò ní àdìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfẹ́ tí wọ́n ń kí i tí wọ́n sì ń sọ nípa rẹ̀ tó tó bẹ́ẹ̀. afọwọ́ abdulrahman kúrò mahadi wọ́n ní yàgbá bí yẹ̀kú yìí máa ń sọ nípa bàtìdáàbá wọ́n ní kódà kò gbé ẹnikẹ́ni tí ọba àkọsíra sísọ náà yẹn lọ́wọ́ kó dà ayé ọ̀fẹ́ ní abiyí ìhàdà àbíyí kódà kábíyì náà ni yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ àjẹyẹ tẹ̀lé àyè ọ̀rẹ́ ara ẹsẹ̀ yìí nìyà láti ṣe dédé ìwọ̀nba pàtàkì tuntun àníyàn ṣe. ṣé àwọn àníyàn tó lágbára débi pé kò sí ilé ìyàwó ẹsẹ̀ láyé àníyàn ló báyìí. bó ti wá ní ìlàrá ọ̀rọ̀ àníyàn ṣẹlẹ̀. àdìsí wáyé wọ́n yẹ òkìkí yìí ṣe gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú náà ṣùgbọ́n tẹ̀lé ìṣèlú làlá yẹn kó o tó gbé kéjì ní ìkújẹ ló fà á pàpà sọ̀rọ̀ púpọ̀ lórí àyèké olóṣèlú àtàkì ṣá àkúrò yìí lẹ́tà láti yẹ àníyàtò wọ́n lọ́la kàkà. Àyèké yìí àwọn ọ̀rọ̀ náà wà tó gbajúmọ̀ tí wọ́n kà ní ilé rẹ̀ sọ́dọ̀ àfọwọ́ Abdullahi bin Mas'ud ọ̀dọ̀ ọ̀gbọ̀n àwọn àyìnbó. wípé sábàbù òwúrú ti ha lọ àjí wípé tó tó pupa àdìsí yìí òun náà ní arákùnrin kan tó ṣe ìgbà orí obìnrin kan tí wọ́n pè ní ọmọ kọ́lì. wọ́n máa ń pè àdìsí yẹn gbàgbé àdìsí mọ̀hájírì ọmọ kọ́lì ẹni tó ṣe kíra lórí pọ́pẹ́ bí obìnrin kan sẹ́kùn ló mú ọ̀pẹ́. wọ́n tàbí ti ọ̀rọ̀ yìí lọ́sọ̀dọ̀ afọ ilé ẹ̀mí mọ̀sán. àmọ́ afọ àṣàfi ibùdó hajar al-Asqalani tòlùfàtì tòlùfàtì olùdarí wọ́n ní ọ̀rọ̀ yìí ò mẹ́tẹ̀lẹ̀. kò sí ẹ̀rí kan tó dájú tó sọ wípé torí ìjẹ̀lẹ̀ yẹn làná ló fi sọ ọ̀rọ̀ yìí ó wà ní sọ́sọ́ olùdarí kírìtì yìí ó lágbára púpọ̀ nínú tí máa ń bá ìlẹ́rù àfọ̀rọ̀ àbújá bíà ọ̀kan pàtàkì máa ń sọ hábọ̀ lọ́sọ̀ ọlọ́run gbogbo wa wọ́n máa ń sọ wípé hadith náà sọ hadith wa hadith náà wọ́n á bẹ wà tó bá ti fẹ́ kọ́ tó bá ti fẹ́ sọ hadith yẹn yóò kó máa fẹ́ lọ́kàtà tó bá tó pa ẹbí wọ̀nyí àtẹ̀lé sọ fún wa yóò fi kàkú. kí ni àdéhùn náà ó bá bíbélì ó sọ nípa ẹ̀sìn ìdójútì tí ó ṣẹlẹ̀ láwọn ènìyàn kan wọ́n gbélé ayé dáadáa gbogbo sẹ́dẹ̀ èèyàn máa ń ṣe káàkiri ìpèsè lọ́mọ àdìsẹ́ náà lọ́dọ̀ ọ̀sọ̀ wọn ni àwọn ṣe é kódà káàárẹ̀ níbẹ̀ tí wọ́n bá ṣe oṣù sẹ́dẹ̀ ọ̀kadì lẹ́sẹ̀ ni wọ́n ṣe é ṣùgbọ́n nítorí ìgbàlódé yàrá náà wọn ló fi sọmọ fún wọn lọ́dún náà látara kiri o látara àríyàn síta. Gbogbo wà ní àbújá náà tó bá fẹ́ ka àdìsí yìí ló bá dáhùn. Kí ló fa ìdákú tó fi dáhùn lẹ́rù bá Àwa náà ń ṣiṣẹ́ báyìí. Ọlọ́run ló mọ̀ màmí wa. Èso ọ̀gbọ̀n ti wálẹ̀ mélòó mélòó ni káwá rò pé ó jẹ́ iṣẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ṣe fi yàgbé yàgbé. àdìsí náà ni àdìsí àwọn ọmọ mẹ́ta kan tó ti fi pé ìdánwò wa ó ná owó sójú ọ̀nà ọlọ́run ó ná sójú ara ayé ti mà ló ná owó sójú ọ̀nà ọlọ́run. tó bá tí wọ́n fi ọlọ́wọ́ bí èrè pé ká fọ́ ní kúkẹ́ àbó ló ṣe náà yóò fi wọn aṣojú ọ̀nà ọlọ́run ọlọ́run ní kàdáfà ó kú bọ̀ wá ọlọ́run fi wọn lò fa. ó kàn ṣe bẹ́ẹ̀ ìnáma yóò kọ́ ọ kàn ṣe bẹ́ẹ̀ káyé lè sọ wípé olùdáwó sójú ọ̀nà ọlọ́run lọ. pápá sí wọ́n sì ti sọ bẹ́ẹ̀ kò sáré ìjẹ́rìí ọ̀kan níbi ìgbìlá lọ́wọ́ ọ̀dùn sáà wọ́n ti yé lẹ́nà wọ́n ò lórí ẹ̀kọ́ ẹlẹ́kẹ́jì bìmọ́ bẹ́ẹ̀ ó sì lo ìmọ̀ ọ̀hún. ṣùgbọ́n tó kọjá lórí yára wọ́n fi lé ẹgbẹ́ ìmọ̀ta ọwọ́ lórí ìlú òwe kò ṣe bá ti ṣàwọn ọmọ kọ́nyà lẹ́kọ̀ọ́ ọjọ́ tí mo ní mo lò ó ọlọ́run ní ìrẹ̀lẹ̀ ọlọ́run. olùmọ̀ ayé mi polówó rẹ̀ náà láti sọ pé wọ́n ní mọ́jú láti sọ pé wọ́n lò láàárín tóbi ṣe náà ní ẹ̀ lórúkọ náà wọ́n mà ọkùnkùn alámú bí màá fi dùn kó sì kù. ọba àti ọmọ lọ lọ ẹlẹ́ẹ̀kẹ́ kalẹ̀ tó ìṣẹ̀lẹ̀ bí nítorí àti ọba àti ọmọ. kókò pàtí àbújá ká nígbà wọn bá àti àká àwọn ẹ̀ láti sí i ló kàn fẹ́. kò sí ta akẹ́kọ̀ọ́ àyọ̀gbẹ́ bí kì í ṣe kí bọ́ọ̀mù mọ́ọ́dé àdí àhàdí ìrìnnìyà gbogbo àwọn àdéhìí tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àníyàn àníyàn ó tó kó wà fẹ́ràn ó tó kó dọ́gbẹ́ lẹ́nu wa torí pé nígbà tí o kú mà ti àjẹ kí ló dé ìlú ní kájúmọ́lẹ̀ kí ló dé ìbò bíyì pẹ̀lú àti aláṣẹ náà léyìí ti lè mà kí ni ìdájúmọ́ ni àjẹ ọ̀gbọ́n ohun àkàlọ́wọ́ ní àjẹ ọlọ́wọ́ bá ní àníyàn tí a bá wo èyí tó lọ forí sọ ó forí sọ kókó méjì òun náà ni àníyànjú wọlé àmàlà tó jẹ àkórí ọ̀rọ̀ yìí àníyàn àti iṣẹ́ tí a bá ní ká wo ìpìlẹ̀ èdè ẹ̀rí ló lọ sọ àníyàn mi sọ pé èròǹgbà mi sọ pé àdìsọ́kàn mi sọ pé èèwọ̀ ọkà lọ́dọ̀ àwọn àfa wọ́n ti yàtọ̀ ó bẹ nínú wọn wọ́n lọ pé gbólóhùn ọ̀kan yìí àdéhìyẹtú àìkèrọ́dẹ́tú àlàásímú àlùkọ́sùdú wọ́n ti gbólóhùn yẹn wọ́n jọra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ sẹ́ra. ó ti fẹ́ fún àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n ní nǹkan kan. òun náà yẹ àmọ́ èyí tó ya òun náà ni wọ́n yà síra àníyà lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ní àníyà lọ́gàdá àlùkọ́sù wọn ní àníyà òun náà ni èèwọ̀ ǹjẹ́ ìyọ́nà lọ́wọ́. أما أن kó dọ̀ ọ́ lójú anasi ya ìgbésọ̀ bá wọ́n ti bá pè láti ní ẹ̀dúró èyí náà ó kàn mí lọ ọ́sì wọ ìlọ ọ̀dà ogun ẹ̀jẹ̀ kọ́ mi ṣùgbọ́n ìran kan ló nínú àdìyàn ọ̀gà èròǹgbà àti nǹkan tí ẹ̀mí èèyàn sọ pé kí bẹ́ẹ̀ ti báyìí. wọ́n wà nílẹ̀ sí ìṣòro kọ́ nílẹ̀ sí ìṣòro wọ́n lóun náà ní ìrònú lọ́wọ́ wáyé èyí tó ṣiṣẹ́. wàlúù tọ́jú ọjà tẹ̀sí òun náà ní plan ìfọkànlóye àkàkálẹ̀ èyí tó implement èyí tó lò wàlúù ìrọ̀lẹ́ kọ́pìlà ìkúdìrọ̀ ó ní èrò èyí náà ó tó wá ti kéyìn tó ṣe kí o èyí tó sọ ẹ̀yẹ ti ṣe. وهي العزيمة على الوصول قبل بدء الإقلاع wọ́n lóun náà ní ìpinnu téèyàn kọ́kọ́ pinnu pé ní olùkọ́ ńlá ìfowó ẹ̀ka láyé òsùn ó súnmọ́ ìjọba ẹgbẹ́ ìyẹn kọ́kọ́ lọ wo kíkó ìfàfẹ́ síná téèmù ẹ ọ̀pọ̀ ni sórí àpáta ni ọkọ́kọ́ lọ wo ìwà àpáta sẹ́yìn ìwà afẹ́fẹ́ olùgbé dání wíwò tó kọ́kọ́ lọ wọ kàn mí tí gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kò tó bẹ́ẹ̀ olùrànà pẹ̀ ẹ̀yà. nítorí àsìkò àwọn afárá ọ̀pọ̀ lórí yíyá àníyàn nínú èdè àti nínú ọ̀sùn wẹ́wẹ́ lásìkò wa ò ní gbà wá láti lè tẹnu ọ̀rẹ́ pọ̀. àmọ́ òsínbà tí wọ́n sọ̀rọ̀ nípa àníyàn wọ́n máa tàbí ti rẹ̀ sára iṣẹ́. Afọ àwọn àlùmọ̀rọ́ fún wọn gba ìgbìmọ̀ púpọ̀ nípa ìlú ìfowó. Wọ́n ní amẹ́nìyà wọ́n ní sori dánwẹ̀lá yìnyà wọ́n ní fọ̀nyíyà ìrọ̀lẹ́ tó ń tàkà á ń lakú bí ìmọ̀lẹ́ wọ́n lóun náà ní èrò bí ìyàwó nínú ẹ̀mí tó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ àníyàn ìmọ̀ káàkiri iṣẹ́ náà mọ́jẹ̀mú ló jẹ́ ìlànàfíà ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ tí o níyàn ló wà rẹ̀ ẹgbẹ́ tí o níyàn ló wà rẹ̀ ẹ̀ṣẹ̀ láti ní wà rẹ̀ ìdílé tó tẹ́tà wà fún mi àti kí wọ́n dà pọ̀ lérí àti determination ní ìlànà lọ́dọ̀ àwọn àṣẹ àlàfíà wọ́n ní àníṣẹ́jú wọ́n ní dídá ìyẹn àyẹ̀sùn ìlànà ìmúṣìyẹ̀ kọ́ àtàwọn wáyé. wàtàkọ́rù gàdíìhù bí ìdájọ́ ìfẹ́. wọ́n lò náà lè kí mùsùlùmí ó pè ó pé òun fẹ́ fi iṣẹ́ kan pẹ̀lú àdéhùn pé òun fẹ́ fi tẹ̀lé àṣẹ ọlọ́wọ́. wọ́n lè fi dáníyà. lọ́dọ̀ ọmọ rẹ̀ sí ẹ̀rí ìwé rẹ̀gúlẹ́ṣẹ̀ yìí ní nǹkan méjì wà bẹ́ẹ̀ àlùfẹ́ ẹ̀rù ìṣẹ́ bí kọ́sùkù rẹ̀ fẹ́ ẹ̀rù gbígbèrò iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́ńtínú ọ́rátùmọ́rí wàtàkọ́rọ̀ òun gbígbèrò ìfiṣe tọ́lọ̀ iṣẹ́ lè wà jáde ní àwọn abẹ́rẹ́ ṣe tọ́lọ̀ wò wá síbẹ̀ òṣìṣẹ́ iṣẹ́ àníyàn wò wá làbẹ́. lọ́gà ọmọ ẹ̀ríkíyà wọ́n ní sáńpẹ̀ sí àníyàn wọ́n lòun náà ni àìlọ́sọ̀rọ̀ ìmọ̀ràn òṣèré àti wọ̀yọ̀ nínú bìbí nìyí. wọ́n lò náà ní kí èèyàn ó gbèrò owó ìyàgbẹ́ iṣẹ́ kan. èèyàn ti láàníyàn àníyàn ní àṣìṣe wọn dòdò wá rí wọn dòdò rí bá kan náà wọn lè dá yẹn. àwọn àdábíyà wọn ní àyíká ọ̀gbìn ọ̀lùkọ́ àdàbíyì ní ìbáàdá bìbáàdá kakóró bí ìgbàlá. wọ́n lò náà ní kí èèyàn ó gbèrò owó ìyàgbẹ́ iṣẹ́ ìjọ pẹ̀lú àdéhùn pé ìfẹ́lẹ́ súnmọ́ lọ́wọ́. Afáàmì sọ wípé ìtàkùn lánìyàn bí ẹ̀yìn ìgbẹ́ kọ́ọ̀dùnlọ́kọ̀ ìgbé. Ojú ẹ̀kẹ́kẹ́ mi ó di ó ta kókó kankan. Àlàáfíà ìṣe ní iṣẹ́ yìí òun fẹ́ ṣe wà á fòwò àlẹ́ yìí ó sì ní pinnu lè dé kíta òṣù yìí láì sí kó èyí. láì ní wọ̀ wọ́n sì àníjẹ́ àti wọ́n lè ti láì ní. Táwọn àwọn gbogbo láàbà sọ ìlú dájú. Kókó méjì kò gbọdọ̀ jáde kúrò ní owó tó bá dání à. Pàápàá jùlọ àníyàn tó ní í ṣe pẹ̀lú ìgbà ẹ̀. Ìpinnu pé tọ́wọ́ ìlànà wàtàkọ́rọ̀ mi. Iṣẹ́ tí mo bá fẹ́ ṣe yìí, mo fẹ́ fi tẹ̀lé ọlọ́run lò. Mo sì fẹ́ fi súnmọ́ ọlọ́run. Ìbàyẹn ni a tó kọ̀ǹpútà àníyàn rẹ̀ àníyàn. Ayé àtẹ̀lé ilé ilé ìfàlù lápèjúwe. Tíjà tó kó àwọn ọmọ ní Islamic studies nílé ẹ̀kọ́. Ó tọ́pìkì àsọ̀lá practical aspect ẹ̀ ọbẹ̀ kọ́ wọn ní bí wọ́n ṣe kìlò wọ́n ti kọ́ lóòtù wọ́n abẹ́ kọ́ wọn ṣe kìlò. àsìkò jẹ́ ó wá lẹ́nu láti bìlẹ̀ èdè tó bá wọn ẹ̀ bá ṣe tán náà ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ sí wọn àyà àsìkò zuu ìdìbò yẹn báyìí olùkọ́ wa ní kọ́ máa kọ́ bọ́ sí náà ó fi àpẹẹrẹ déètì tí ò ní sọ̀rọ̀ ọmọ yẹn ṣàlùwà ó dojú kọ kíkà ó sì kí òun yẹ kó ṣe yẹ kó fi kó sàlá wọn bá jáde wọn bẹ lọ kí wọn ọmọ yẹn parí ó fi títà wá gbé lọ rẹ ṣé ó lè wò bá kí òun ó lè bìí títà ìbílẹ̀ rẹ nàá àfiwé yìí ó lè wò ó lè bìí wa lẹ́sẹ̀ lánàá tó kí wàá kó o ṣiṣẹ́ àmọ́ àníyàn tó fi ṣe nípa yìí fún kíkọ́ ní lẹ́kọ̀ọ́ nìyẹn kìí ṣe bèrè ìdáyẹ ti wà lọ wà. Láàfin sọ pápá tí wọ́n ń ṣe síkírù jọ̀mọ́ yìí. Àníyàn bẹ̀rẹ̀ ní wípé ẹgbẹ́ ti kó àwọn èèyàn torí wípé àwọn èèyàn ò ní mọ̀ nípa àdáńdá lọ́wọ́ bẹ́ẹ̀ bá àdáńdá lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀káàdì wọn ṣe lóòótọ́ ṣùgbọ́n níyàn tí wọ́n ní lè gbà yìí láti lè fi kọ́ àwọn èèyàn tó kí wọ́n bá yìí mọ̀ ká kì í ṣe ti lè ìgbà àgbà kí wọ́n má lè fi gbé ládàá kan kó wà ń bẹ̀. èyí tá a bá fẹ́ ṣe ká gbà ládàá làbù dá mìnàkó sì lè gbé iye tó wáyé kù tá àgùdọ̀ pàdéyàn tọ́ àpá rẹ̀ àti káṣíé ìpàdé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yóò wú dà tó o bá ti gbà wípé kì í ṣe kó o fẹ́ gbà lára yín rẹ̀. àpèjúwe tí mo wú ẹ̀ yóò tó kó yé wa ìfẹ́fẹ́ láyé. ẹ̀jẹ̀ tí wọ́n àpèjúwe kejì kí o fi tẹ̀ kí o fi tẹ̀lé o tó ẹ̀rọ mọ́ o là wà yìí abẹ́rẹ́ wọn bá fún wa lọ bá a lá kó o bẹ̀rẹ̀ ìgbàlẹ̀ sọ̀rọ̀ wa. ṣé ẹ̀ máa kí gbogbo wa àjẹun láti ìgbà tí àgbájá lè fi lọ títí ìgbà tó òun àwọn èèyàn míì náà wá bẹ tó mùsùlùmí tí láti àgbájá lè fi lọ títí kó fi ẹlò tí ò jẹ nítorí wípé ó rẹ̀ kò gbogbo ọba ẹ̀jẹ̀ ìbẹ̀rù sọ́dọ̀ àwẹ̀ olùkọ́ àníyàn tí òbí jẹun lọ́dàdà àwọn èèyàn bẹ kí wọ́n máa ń lọ fún wọ́n pè kí nìkan ní ọ́kà fáì àwọn òsì ní ilé o bóyá ìjọba ti di ọ̀la sí wọn wọn ò ní táwọn èyí tí wọn bá jọ láti bàbá ìbájà ti yọ títí ìgbà tó òun ti wò lò wọn káàkiri láàrẹ nàá wọn mọ̀ sí ṣe ti náà wọn ò mọ jẹ́ wọn ò mọ. ìbẹ̀rẹ̀ láti fi mọ ìtẹ́wọ́pẹ̀ ní àyà àìmọye iṣẹ́ tó máa nílò ìwájú ọlọ́dún ìlà fún un. gẹ́gẹ́ báwa yóò ṣe kọ̀ọ̀kan sí dáhùn rẹ àìjẹ́ àti àìmú rẹ èyí tó ti rí pé ọ̀gá fàájì lọ́gbà òdébẹ̀ ìṣèlú wo láàrin pé ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ òkè. tọ́ba ti rí báwọn láyé nìyẹn náà tó wà ní ọ̀gbìn ẹ̀sìn àwọn olùkọ́ àti ìṣúná àṣẹjì. Iṣẹ́ ẹ̀rọ ìfọlọ́run lójú. Kódà tó bá tó ẹ̀sìn máa ti bí ọdún ìbẹ̀rẹ̀ dáwà. Kódà tó ti rú wọlé òwe kí gbogbo obìnrin ti bẹ nílùú táwọn ẹ̀rọ ìmáàlá onítùmá. Láfíwájú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìgbé àgbà bọ́dọ̀ ń bá ní dáadáa fún kó wáyé látọ̀dọ̀ yẹn lọ́mọ tó tọ́ lọ́wọ́ kó sì dáa kẹ́sì. bọ́ọ̀ wá sí iṣẹ́ ọlọ́wọ́ sí. ẹnu wọ́pọ̀ lọ̀rọ̀ rẹ fún dáadáa wá kó o túmọ̀ dúpẹ́ wọ́n bá fọwọ́ sábà bí àwọn bọ́ kí lọ́wọ́ yìí. ìgbọ̀ pẹ́pẹ́lẹ́ ló ìgbọ̀ pẹ́pẹ́lẹ́ ló pẹ̀lẹ́ gbogbo wa náà láyé ń sìn akiri àpèjúwe ọmọ tí ó kírun pátákà sọ̀dá ó kírun ó kí dáadáa ó sì sáré àwọn tó ń ṣàgbára. mo gba láti àgbègbè ìwọ̀n ọlọ́bí tí ó lọ tún èmi kí ló sọ̀rọ̀ níbi ìrú rẹ̀ àmì ìgbà. lọ́sọ́wá lè fi kílẹ̀ báyìí láyé kó wá nínú wàhálà ọmọ ìyá ṣe. síwájú ọlọ́run ọ̀gbọ̀n àlàmú sí màmí kẹ́ni tó wá máa níyàn wa tí kò ní dín mẹ́rin wọ́n ká ló ṣe bẹ̀rẹ̀ ká fún àyà. iṣẹ́ àlàmẹ́ kí ni ká gbàlérò pẹ̀lú iṣẹ́ níbi nígbà gbàlérò pẹ̀lú iṣẹ́ gẹ́gẹ́ bí àfa àwọn àlè ráńkì gbàtí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ lórí àyè ìnáwó àmàlù nìyà wọ́n ní àmàlù níbí yìí wọ́n ní òun náà ní àmàlù iṣẹ́ àmàlù yóò fi ọ̀rọ̀ ẹnu òkú síbẹ̀ lórí ká bá ní iṣẹ́ ẹ̀rọ yóò fi àmàlù àpá sínú àmàlù ìlọ́lẹ́ tẹ́lẹ̀ orí pé ìpìlẹ̀ gbogbo ẹ̀ náà pa padà náà ní abẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ kọ̀ fàmàlà iṣẹ́ ìjẹ́ ìjẹ́ náà. Tòlápàá àkèrè wọ́n ní gbogbo àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe tá a fẹ́ gbà ládá níbẹ̀ tó jẹ́ iṣẹ́ àti oríkèéríkèé ara ṣe tí èèyàn ti ń Olè náà ti àgbàlérò pẹ̀lú àlàmẹ́ ìnú kíkí wọbẹ̀ ààwẹ̀ wọbẹ̀ àlàkà káàmù amáyé ó wọbẹ̀ àtẹ̀sí sísálámà ó wọbẹ̀ ìtúdúká tọmọlẹ́yìn nínú àlàmẹ́ náà ẹ̀rù bí àtúndúká jọ ọ̀bẹ bàjẹ́ ìjọba nìyẹn bó ṣe fẹ́ẹ́ rí wọn àwọn lábáwá wọn ní ìdá àìsà ìlú gbẹlẹ ìgbà nígbàdà padà àtàwọn ìnànà àyè. Mo ìdánwò tó yọ èyí èyí ọ̀kan rẹ̀ báyìí tó yọ àti ọlọ́ọ̀kan má ṣe fi tètè o pé kí n rẹ̀ sí ọ yà máa sá ọ. Ìtútù kẹrin lónìí ìtúkalẹ̀ ní àníyàn tó dà ọ̀fẹ́ jìyà. Gbogbo àwọn iṣẹ́ yìí pátá gbogbo iṣẹ́ tí ìyẹn máa ṣe bàbá yìí wọ́n ti lọ àgbẹ̀wò dáadáa. Gbogbo iṣẹ́ tí ìyẹn máa ṣe tí ìyẹn ní àkọkànṣẹ̀ tán lọ́dọ̀ ọlọ́run àníṣẹ́ mo gba dáadáa lórí iṣẹ́ tí mo ṣe yìí wọ́n ká lọ́wọ́ àmì pé o lágbàlérò tó ní bùkátà sí kí àníyàn kò yẹn tó ń bẹ̀. Àlàkọ̀tù bẹ́ẹ̀ náà ní ìyá ẹni wọ̀n àmàlì. Kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàárín iṣẹ́ àti àníyàn? Àlàkọ̀tù tàdásùmí wọ̀n tàwa òkè. Ìbáṣepọ̀ tàdásùm. Sílẹ̀ bá wà pé tàdásùm kàlàásùmì òun náà ti ta ni wọn gbà káàbọ̀ pé four and five and six wọn ni wọn sọ oríkòsò iṣẹ́ àtìlẹ́yìn oríkòsò ni wọn àníyàn ni wọ́n ṣáájú ìṣòro tẹ̀lé wàtàwáàbù wọn gbúdọ̀ jọjọ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin iṣẹ́ àtàníyàn. ṣùgbọ́n nígbà míì iṣẹ́ àtàníyàn aláàzù ìjọjọ bára wọn rẹ ìjọjọ ìkọ ó lè lọ ṣẹlẹ̀ nígbà tí lápòjúwe èèyàn lè dàníyàn pé èèyàn fẹ́ ṣiṣẹ́ olóore kéèyàn nípinnu pé èèyàn fẹ́ ṣe ṣùgbọ́n kéèyàn ó má ṣe lábẹ́ tàbí àjọ èyí ó sì bá lára lọ́dọ̀ ẹ rí i pé àlá dáhùn lọ iṣẹ́ ọ̀páyé ṣùgbọ́n bí mo dáa èyí ó sì bá lára lọ́dọ̀ ọlọ́run wà á sùn náà olùwáyé báyìí nígbà àníyàn ó lè rí sẹ́kẹ̀ láì sí iṣẹ́ àníyàn lè dìjọ́ sí láì ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ ò lè dìjọ́ sí láì sàníyàn. alákọ̀ọ́ àníyàn ó lè di kọ́wá ó lè di iṣẹ́ láì sí kí ni o ó lè di jọ́sìn láì sí kí ni o láì ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ kò lè di ìjọsìn ìdúró nínú ìyá tí ọba sáré. àtàwọn fún kí wọ́n lọ dọ́gba ìyẹn kò sí ojú kejì fún yẹn. bí àníyàn wọ́n bá jẹ́ tuntun iṣẹ́ náà kò fún àwọn àbò. onídébí àníyàn tọ́ba jẹ́ bíbí táwa fi iṣẹ́ funfun hàn wàhálà ìlú sábà wú àdìyẹ pàà. ìyẹn ló ń pè ní wàhálà ẹ̀kú ojú ìjọba àníyàn àti iṣẹ́ tó ti jáde. ẹlòmíì ń bẹ dúdú àníyàn ṣùgbọ́n dáadáa òun iṣẹ́ kó ló ká ló kó kúrò sáré. ẹlòmíì ẹ̀rí ní mọ́sálásí sáàpù wájú yóò máa lókù sí sáà. wọ́n bá ní ìtàn kábà jẹ mọ́sálásí kẹ́rẹ́ ló lọ ẹgbẹ́ ẹ̀sẹ̀ kábà sẹ̀lẹ̀ wọ́n. wọ́lọ́wọ́ àìyáwó lè ní ilé ẹ̀sìn ọlọ́sùn máa yà. lóbi ti wà lọ́wọ́ sọ á ọlọ́run ló fi lé ẹ̀sìn yé wọ́n gbàgbé gbàgbé ní oṣù mẹ́fà. yóò kà dìde ní pé gbogbo ẹ̀yin jàmá ẹ̀kúkú mà mí lákàná kó tó dùn níbi ẹ̀sìn yìí ọlọ́run fẹ̀sìn ọ̀hún alọ́run ẹ dáko ọmọ yín fẹ́ jáde o mo fẹ́ jáde o tó ti yé mo fẹ́ gbé ìgbà ìgbà tuntun gómìnà stéètì àríkùyẹ̀rí mo fẹ́ jáde o tẹ ẹ ti mọ̀ ní láti ìlú ẹ̀jẹ̀ gbogbo tí mo ṣe o tí bá tó wá lọ débẹ̀ àlejò ìyá. ọ̀wọ́ wọ àyàmú bí nìyẹn àtàkùrú ẹ̀ yóò dá bọ́ sí ìsàkà o máa wá sí ìsàkùrú yẹn máa wá ká àwọn èyí sì pẹ́ sùn ọ̀rọ̀ sí ìmára wọn mo sọ pé ẹni bá ń bá gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n bíbí pẹ̀lú àlejò nínú wọn lọ́kàn àní ẹ̀fẹ̀ ni mo fi síbẹ̀ má ṣe má má ń rẹ̀ wà ní aláàbí ó léèrè ẹ̀sán ló lọ. eléyìí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àníyàn àti ìṣẹ́ ìbáṣepọ̀ àtàrà lórí ọ̀pọ̀ tàwa. ẹjọ́ wa padà lọ sí ọ̀rọ̀ àníyàn báyìí ẹni wá nínú bùnẹ́ka àmàrùn tàtàràtàbù àlẹ́nìyà. àwọn eríkà fún bẹ tábà ti sọ̀rọ̀ nípa àníyàn tí wọ́n bá àníyàn rìn bẹ́ẹ̀ ká gbóyè. alákọ̀ọ́kọ́ àníyàn tó mọ̀tàmọ̀ jìmọ̀ tó mọ̀ àlẹ́ àlẹ́ àníyàn ní máa ń ṣáájú iṣẹ́ òṣìṣẹ́ kan sẹ́yìn kó ṣe é tó lámì náà tó ṣe wà á ní náà máa lè kó iye rò yí. kódà wèrè wèrè tó lè yí tọ́bẹ̀ tì gbàgbà méjì lọ́la ọkọ̀ ń bọ̀ ọ̀yà àníyàn gbà wọ́n dúró ọkọ̀ yìí kọ́ra àníyàn kan ló ní ìgbà. bàbá yìí kéré tó bí àti ọ̀pá lọ sàn án láàrin ìlú ìfowó ọ̀fẹ́ kí ọ̀pọ̀ wà. wèrè náà ní àmọ́ bẹ́ẹ̀ lọ àkéré fún wa lè fún la wọ́n tàn wá jẹ kò sí jẹ ìrẹsì láyé yóò láyé. wọ́n tọ́ ẹ tọ́ra mi àti àárí sọ̀mọ́tà mi rẹ̀. gbogbo nǹkan tí a bá ṣe ká ẹ má ṣe kájú ṣe yàrá lórí ìfẹ́ yẹn ẹ má ṣe kókó wa lójú òun èkùn tó lọ́wọ́ náà àníyàn yìí máa ń ṣáájú gbogbo tí ìyàbá fẹ́ ṣe nínú iṣẹ́. ìgbà míì ti ń bẹ àkàlàyé ìmúlẹ̀ kan àníyàn lè ga kí èèyàn má dáàbò àmì àti ṣiṣẹ́ kan lọ́dọ̀ wọ́n sì fún yàn ní ẹ̀ka lábẹ́ tàbí sọ̀fẹ́. ó pèsè pẹ̀lú láti sùn lálàáfíà wọ́n sì fi láfẹ́ lóṣèlú àmọ́ àdéhùn ní sọ́dọ̀ wa àyọ̀ sẹ́lẹ̀ àná ìdá alábọ̀dọ̀ làbìlú àwòrán àbá tí ẹrú sọ ọlọ́run kan tó bá tààrẹ àbúrò ìrìn àjò ó ń bẹ lórí ìrìn àjò gbogbo àwọn ọ̀fẹ́ tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ kò láǹfààní àti ṣe ìbánisà rẹ̀ ṣe àìlálàáfíà àti àìsílẹ̀ òjò ìṣe. kátàbà lọ́wọ́ ọ̀hún láàbò màkà ẹ̀yà àmàlù wọ́n bu aṣọ fẹ́lẹ̀ hàn mọ̀kì ọlọ́run yìí ẹ máa kọ́ lẹ́sìn látara ní ẹ̀ dáadáa ìdí máa ń ṣe nígbà tó lálàáfíà ìdí máa ń ṣe nígbà tó ilẹ̀ làbàbà ko ẹ̀la mọ́ tàtàrà da alẹ́ mi. bákan náà kọ́lá kan àti ìdílé ń bẹ alẹ́sọ̀lá ọ̀sọ́lá alẹ́sọ̀lọ́sọ ogun dẹ́sọ̀lọ́sọ tàbú dẹ́sọ̀lọ́sọ tàbú kìí gbogbo ìlẹ̀ lápára pọ̀.

wàdà sọ̀rọ̀ àti olùṣọ́ọ̀gá ẹ̀ ní máa la ọ̀gùn kan kọjá ìlà wàlúwà máa kún àyà tó ṣe fáwọn ẹni tí wò kúrò wẹ̀ nílẹ̀ wọ́n máa dọ́gba pẹ̀lú yín ìrọ̀lá kò sí. àlọ́bìnrin àgbàgbà fún àlẹ́ ọ̀dọ̀rọ̀ wọn fẹ́ wá àmọ́ ìtì kan tó ju agbára wọn lọ ní òkú ìdí mi tó fi jẹ́ pé ọ̀rọ̀ ní ẹ̀ ló lágbára púpọ̀ ẹlòmíràn yá àmà dà ó tó bá yẹ kó bí sáwọ́sì ni wọ́n ti tẹ̀lé ọ̀dọ́ àmà sí mi ní bóyá kéèké lọ́ọ́ bá yá. Ṣẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa àwọn tí olóore lọ́lọ́mọ wa ń sọ àwọn wa ní àlè ṣe yìí tá a bá wà nínú àwọn ilẹ̀ ẹ̀dọ̀ àlè sọ̀rọ̀ àwọn òsì nínú ẹni tí wọ́n lè kó sọ̀rọ̀ sórí ire ló ti jẹ́ fún wa àtọ́lọ́ fẹ́ ká ní ojú orí ni báwa náà wà mọ̀ nípa lẹ́yìn wa ẹ̀dá ọ̀lẹ́ láti bo ti bo. ìdí yẹn ló bá àníyàn ló ṣe pàtàkì ibi náà bí ọtí kọ́ ló pàtàkì ẹlòmíì ń bẹ tó bá lè ṣe wọ́n ti fi mu kàádà ní kí wọ́n ti síbẹ̀ tó bá lè ṣe ti ọmọ mi ló ń yẹn. ìdí fẹ́ bẹ́ẹ̀ àníyàn kódà kó wà ní

接着会又去，还有我爸爸家里面，人家不怎么去接触的，身边的一些，做这种努力，做多务，做第二大一般，你不按你五十到五十五的，好吗？شيخ àtàkìyàn tó bá ti dáa gbogbo omi tó bá dé ọlọ́mọ wa yóò kàn náà ìmọ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀. àníyàn kò lágbára púpọ̀ àníyàn kò ṣe púpọ̀ kí ìwọ fẹ́ mọ̀ dára rẹ káàkiri lórí rẹ̀ pẹ̀lú àníyàn ló dá ọlọ́mọ ó ti pọ̀ ju tó fẹ́ mọ̀ dára lórí. bákan náà ọlọ́mọ wa aláwọ̀ á lọ wọ̀ dáhà náà ọlọ́run tó náà lọ áfíkẹ́rì àwọn ilé àgbẹ̀ ṣèǹkan rọ̀jì ọlọ́run من mẹ́rin lákòóso ní bẹ́ẹ̀sì yìí mọ̀ hẹ́ẹ̀dì lọ sí lọ sọ́rọ̀ ní ọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ tó jáde nínú ilé rẹ̀ láti lọ ṣe ìdíjọ́ pẹ̀lú àtẹ̀lẹ́ àdíkẹ́ ìfẹ́ tó dúdúrà sórí ìtọ́lọ́ àti níbi ìtẹ̀lé àṣẹ lánàá nípa bí ṣe wá ń lọ òyìnbó màdínà tó máa tó yẹ kí wọ́n lò ọba kú lọ́nà ọlọ́run fàkọ́dù wákọ̀ àjòhò àwọn ẹ̀yà ọlọ́run tó má dára ẹ̀ náà ẹ̀sán sábà tẹ̀ àjò ìbádá ènìyàn wà ní àná ẹ̀sán ó ti dúró ọ̀la ẹ̀yà wàkàrà lọ́wọ́ ó fọ̀rọ̀ sí. ara yìí ó náà tó fún wa láti lè dé ká mọ̀ wípé.

fi ẹ̀kẹ́ pa àdéhùn yẹn díẹ̀ nítorí pé ó gbajúmọ̀ asábà máa ń lò ó ṣùgbọ́n wà àdéhùn rúkọ̀ ẹ̀yìn àdéhùn yẹn yẹn ṣùgbọ́n bá ń dàgbà sọ lọ́wọ́ ń sì ló pa. àmọ́ nínú ẹ̀kọ́ tí àwọn àbá wọn ti yé wa oní ẹ̀jẹ̀ tá a bá sọ àdéhùn kan tí a sì ti mọ okùn tí àwọn àbá aládìsí gbé lórí àdéhùn yẹn ká sọ ọ́. Allah yọ̀dùnkáwò náà sùnmínà. Káwọn èèyàn má bàa wá tó tẹ̀lé pẹ̀lú jàlálà ẹni tó ń sọ̀rọ̀. Àkókò Yorùbá lẹ́yà ń fẹ́ à, ṣé ìgbẹ́ bá yá èyí sọ lọ́rọ̀ ìbẹ̀rẹ̀ o. Ètò pamọ́ tẹ́lẹ̀ kan kò mọ̀ tẹ́lẹ̀. Lóòótọ́ pé o bá ti wá sọ àdíṣe kan tó o sọ̀rọ̀ pé kò lálàáfíà, ṣé ìlú sọ ìdájọ́ àwọn àfáàlú àdéhùn ayé àwọn yẹn fà á. àdéhùn kan bẹ kó bá bá àwọn lọ́wọ́ ìlú tí wọ́n ní àdáfi sọ wípé níyà tó lè fún mi ní ọ̀yọ̀rọ̀ nínú ààrẹ nìyí àníyàn fún mi ní olórí ju iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ. ẹ̀rí tó ọ̀rọ̀ yẹn ṣe déédéé pẹ̀lú bàbá àmọ́ àní kò àdéhùn yẹn nítorí pé àdéhùn yìí àdéhùn àbá àwọn apá àdúgbò tó sá sáàbì yẹn ọlọ́wọ́n bá tí ó bá wọn lọ́nu sí i àfọwọ́ ṣé kan lórí báyìí wọn fi máa wò láà wọn tó àpá àdéjì inú sílá àtọ̀rí ìfà kódà àfọ àwọn àlùbẹ́ àti wọn gba àdéjì wọn mú wá àwòrán ọ̀dọ̀ òun ti ṣú àdéjì ìmáàlì wọn mú wá bẹ́ẹ̀ ìgbà tó má ti sílẹ̀ wá kéde báyìí wọn ní hàrà ìsìnà ló ń tọ́ ẹ̀yìn. Olùkàrà àti ẹlẹ́yìn. ká mọ̀ wípé àdéhùn yẹn kò lálàáfíà. lábẹ́ ìgbà tí ó rọ̀ máa níyàn òun náà ní pàṣẹ tẹ̀lé yẹn tàkàlù àdá tó á bí kò sì lè gbé ìyá wàtàkàlù tó àdá tán ìtẹ̀lẹ́ ìlú ha á lè ẹgbẹ́ ká lọ́ọ́ mọ̀ wípé àwọn nǹkan kan tí kì í ṣe iṣẹ́ ìjọsìn àwọn kẹta ń bẹ wọn ì ṣe iṣẹ́ ìjọsìn yóò sì di ìjọsìn máa ràn lọ́wọ́ látara àníyàn tó dáa ẹgbẹ́ lọ wo àlàáfíà àtẹ̀kìlìyà àwọn ìdájọ́ òfin ìrún àsọ̀lá àti wàjúbà ìrún ọ̀ràn yẹn ni àtìlẹ̀ àwọn ọ̀rùn. حرام عليه قيام الليل مندوب للوجوب كذا سنة أقام لصنعها أكل البصل أو الصوم والذهاب إلى المسجد مكروه kéèyàn ó jẹ àlùbọ́sà ayù kéèyàn wá gbé lọ mọ́sálásí mọ́kúrú kéèyàn ó gbé jù sílẹ̀ lọ́dà. àwọn kẹ́mi wá ń bẹ tó jẹ́ ìlú tó bá ti jẹ́ mùbáàkù òṣìlára kàtàn bẹ́ẹ̀ wúwa mẹ́ẹ̀ẹ́dá ara tààlà kò ní ìdáàlú wàlà àwọn omi ìdáàbìyí. ó náà ní ìtàgé ṣe wípé wọn ò pa wá láfẹ̀ẹ́ ká ṣe wọn ò sàn ọ̀fun wa pé ká má ṣe ìdí nìyí tó fi jẹ́ pé láàdá kàtàn ìlú ọ̀hún nǹkan tó bá jẹ́ mùbá àmọ́ bí ó sì lè yá yankọlibu yankọlibu le alalu bọha ito jẹ alalu tó jẹ mùbá ó mọ tó lè fi ṣe ló balada táyé ìdí ìgbà ṣíṣe tó bá ti dà alásèlè ní ìfà ṣàwọn òsèlè náà ìyẹn ló lọ ìmúra ọkọ dáadáa ò ní gbẹngbẹ kò balada nǹkan ẹ̀jẹ̀ wo ni gbẹngbẹ kò lẹ́sẹ̀ orí lórí gbọ́dọ̀ sí náà aláàlú. omi. ṣé bó ti wá máa bá wọn náà ni àmọ́ káàdìyàn kò fi rà á tọ́ba lọ jẹ́ pé kí àwọn ará ilé rẹ ìyàwó rẹ tó mọ́ dà kí ọlọ́kadà ọmọ máa máa ṣàìsí bí ìgbàyàwó rẹ jẹ́ ló fi ó sàárù lọ gbà tó sáré gbìyànjú tó fi rà á. káàdì láàyè bẹ́ẹ̀ ti sẹ̀yà ọ̀ yìí ṣe pé lórí ọkọ̀ gangan èmi ó gbà ládàá lé lórí mo kọ́ ilé àlẹ́bẹ́yìn wà bẹ́ẹ̀ ilé tó fẹ̀ tọkẹ̀nu tẹ́lẹ̀ hà tí wọ́n lè ráàyè lọ tí wọ́n lè bọ̀ láì ṣe pé wọ́n tún lò lùkọ́ nínú kọ́ńpáǹtì nínú ilé. ilé tó kọ́ ń gbé tó kò sí ládàá kankan níbẹ̀ àmọ́ àníyàn pé kíyàwó mi má dààmú kí ilé bo ẹ̀ àṣírí rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ṣe ní kó bọ̀ àti àti àlùkò ṣe nìyẹn tó kí àbọ̀ alẹ́ yìí ó gbà dáadáa lórí ilé. káfẹ́bìnrin mo bá a káníyàwó ìtọ́lọ̀ tó lẹ́tọ̀ọ́ ni táwa gbalága lérí ẹ̀ ó ní ìlú pẹ̀lú àníyàn tá a sì lé ọ̀fẹ́ rẹ̀. ẹni tó bá fẹ́ kẹ́ lórí pé lè àbá òun ò fẹ́ ṣe jùlọ láti sọ àbẹ́ òun tó sáàbọ̀ alẹ́ yìí. لقول النبي صلى الله عليه وسلم وفي بضع أحدكم صلاة àdàbí kódà pé ẹni máa súnmọ́ àwọn ìyàwó yín tọ́jú ẹlẹ́kọ̀ọ́ yín sọ́dọ̀ kan ẹ̀sùn máa gbàlágà wọ́n ti ọ̀rọ̀ àbí nínú àwọn ọ̀rọ̀ ọgbọ́n apanilẹ́rìn kan ọ̀kan tí bàbá ó jí ìlàwó rẹ̀ lóhùn ó pè é. olóògbé gba aláṣepọ̀ ìyàwó á lè mi èmi náà kọ̀ àmọ́ mo ti ní fífù hábíbọ̀ ìyàwó mo ti ní tí mò ń mọ sáhábù mọ́ ká tí mò ń rọ́jà nínú àkọ́kọ́ náà ní òòrùn ìwọ́n náà sì mọ̀ bẹ́ẹ̀. Bí a bá gbẹ̀rẹ̀ láti kọ̀ báyìí tó rẹ̀ mi, mi máa ń bìtì ní tí mo máa ń ṣe yẹn lóòrùn bí ìrọ̀ ìyàwó mọ̀ọ́yà tó fẹ́ jẹun bí ìrọ̀ fẹ́ jẹ onímọ̀ lè ní ládàlọ́dọ̀ ọlọ́run ó sì máa ìbálòpọ̀ yìí kọ́ sọ̀rọ̀ dáadáa náà fàkúta alẹ́ ti ìyàwó tó lọ wípé kùránì lọ́ha ọmọ fíjìwì tó ọkọ rẹ̀ bí o sì ti wọlé náà lèkúlè ní ẹ̀hún máa ń ta àwọn àbọ̀n ẹ̀dì ìpínlẹ̀ kejì wọn ni wọ́n gbà láadáa wọ́n lè dáwọ́ jáde ní sí yàrá ìyàwó yóò tún gba àlékún tó ti fẹ́ kò sì láwà yẹn yóò tún gba láadáa kò láwà yẹn náà torí wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ nípa àdúrà sọ nǹkan bí ìtọ́jẹ́ áádà á ìtòsí látara àníyàn tí èèyàn bá fi ṣe é nǹkan bí ti bẹ tó jẹ́ ìbáàdà yóò sì kúrò ní ìbáàdà yóò di áádà láti ní ẹ̀yẹ́ láti yàtọ̀ láti mú àkójúwe Islamic study teacher tó kọ́ Islamic study nílé ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ ní practical sọ̀dà sẹ́nìkan ṣàlùwà lánàá àwọn ọmọ tó kí lórí bó ti yẹ fún òkè tó sì sàn lánàá nígbà tí wọ́n wá lọ sí ìlú sóòlù ọmọ yẹn wá ní ọ̀gá èmi ò وبرضه طلع إنما النية للتسبيح والتعليم àníyà tá a fi ṣe nínú kíláàsì yẹn a fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni láàlẹ́ tọ́ àti wọlé ìgbàdà kì í ṣe pé ìjọsìn wàtí ní asọ̀yà tó mọ́lùbà irú òun yẹn ó ti wà káńsù òdo ní ẹ̀fí ṣeun ẹ̀fí kọ́ ọ̀nà mẹ́rin yọ ọ̀sẹ̀ tẹ̀ lọ fún un pẹ̀lú náà gbé lórí òṣùwọ̀n. Iṣẹ́ tó ṣe iṣẹ́ ìjọsìn wọ́n lè wo kí kó ṣe kó. Ṣùgbọ́n ìbáàdà yẹn kò ní jẹ́ bàádà mọ́ nítorí pé kò sí àníyàn pé ẹsẹ̀ ìjọsìn kan lọ. Ada nínú àga alùpùpù ìgbà alẹ́ nìyà. Bákan náà, àbárùn-ún tàtàrọ́ sábà alẹ́ nìyà. à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ kí ni àwọn erépa èyí tó rọ̀ mọ́ iṣẹ́ náà ẹ̀rí tó la fi sọ̀rọ̀ pé àníyàn ṣe pàtàkì àníyàn ṣe pàtàkì iṣẹ́ náà ó gbúdọ̀ bá àníyàn rẹ̀ iṣẹ́ gbúdọ̀ bá àníyàn rẹ̀ ìdílé tó gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà bá na lọ́pọ̀ hàn iṣẹ́ máa ń tẹ̀lé. mùsàlùmá tó ti yá káni yóò kẹjà wà lórí náà kùtù iṣẹ́ gbúdọ̀ jẹ́rìí wà ní amẹ̀lú jẹ̀lí ìlú alàmìlá iṣẹ́ òní tọ́ka irú àníyàn wò la ní nígbà míì yẹ ànínà ìmọ̀lá ìlànà sọ ẹ̀ àmàlù káni yóò bá ti dáa iṣẹ́ ọwọ́ rẹ̀ ló gbéra. Ìdí nìyí tó gbé pé ìbáṣepọ̀ ti ń bẹ láàárín àníyàn àti iṣẹ́ ìṣe kékeré wò. Mélòó mélòó lẹni tí ó máa fọwọ́ báyà tí ó máa sọ fún àwọn pé kódà bẹ́ẹ̀ wò mí mo ní máa ń ju ẹni tí lo ìkọ́ọ̀kù gan lọ ó sì ní ló gbogbo orí sílẹ̀ ẹ sọ fún mi pé àdéhùn ti irọ́ pa. Èkó ti sọ̀rọ̀ yìí hàn tó bá sọ wípé olódodo ni ọ́ ni làkàmárì sí ó yẹ kó lọ sí máa rẹ̀ àná lè fi máa rọ̀ lókùtà lè fi máa kó lọ sí máa rù yìí tẹ̀lé lónìí àlà àkúrò ìrìn ìyẹn ìyẹn ló ń tọ́ka sí pé àmì àríyá ẹ̀rí pé lè kọ́ láwùjọ wa lè ní ìtẹ́lẹ̀ tẹ́tẹ́ sọ̀rọ̀ lẹ̀ nítorí wa tọ́ba ti kọ́ wá nínú mà oní ìmáàmì ọ̀dàbíyà tó dáa tó ẹ̀ tó dáa wò sí lọ wọn náà lọ dáṣẹ sí ọwọ́ àtọ́ fún mi tí wọ́n á lè fẹ́ sí òjòrò mà tí wọ́n á sọ wípé wà láì sọ̀rọ̀ òye torí pé wà bọ́ fúkú mà àlàmú wà bọ́ fúkú mà àlàmú tí fi ìmọ̀ pọ̀ sí ẹnu bí ìfẹ́ apámọ̀ lọ́lọ́ta sí kankan tó lọ́lọ́ta tọ́kọ́ bá lọ ní ẹ̀tọ́ lọ jump to the conclusion ìlú ṣe lè láti sọ wípé sáyẹ́nsì máa níyàn jẹ́ ìfọ̀ ọmọ ẹ̀kọ́ kúkú lọ́wọ́ àníyàn aláníyàn lọ. àdájọ́ ọmọ àlẹ́ ọ̀sẹ́lẹ̀ àdájọ́ ìlú ọmọ àlẹ́ ayọ́dúró ilẹ̀ àtúwọ̀ ẹ̀kún ọlọ́pàá òní ìtẹ̀ká ṣe pẹ̀lú àwọn ara yín wálé ilẹ̀ àjíṣà kíkún ọlọ́pàá òní ìtẹ̀ká ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyá ara yín. ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ìtọ́wọ́ fẹ́ wò òun là ní ìlà yìí ànáfẹ́ wà sáfẹ́fẹ́ olúwa àmàlẹ́kùn lẹ́yìn dábàá kó bíyà tí wọ́n bá lo àdìsí àdìsí lọ yìí wọ́n lò tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lọ àdìsí lọ lálàáfíà àdìsí màkàmọ́ àdéyẹ àdìsí wọ́n sì tún àdìsí yìí wọ́n bá máa lò púpọ̀ wàlẹ́ àkùnrin á lórí akúlóòrìbò ẹ̀ṣẹ̀pọ̀ ẹ̀mùnà ọkàn ẹlọ́dún yìí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹbí lọ fún lábẹ́ ọdún la olúmìkù ẹ̀sọ́ pé kó pa ní àgbẹ̀kù wà láyé yàgò ìlà olómìkù wà àgbẹ̀kù ọlọ́run wà ní ẹni yóò sì wo iṣẹ́ tí ẹ̀fà ní àyè ṣe déédéé ọlọ́run wà sí àwọn ọ̀tá ara òní wọ̀. Àmàlú rúdùhù àlùmùtàbà á. Tàbá wọn sọ̀rọ̀ nípa iṣẹ́ báwọn náà lè ṣe pàtàkì tó iṣẹ́ ìkànnì ní gbogbo ẹ̀dọ́fẹ̀. Tí bá ti kúrò lára ara òní jẹ́ jùsùkù òní jẹ́ jábàtò kí ni ó máa jẹ́ jùsùpà. Jùsùpà ni ó máa jẹ́ lọ́dọ̀ àwọn àkọsílẹ̀ lọ́wọ́. Ẹ̀yìn ló ní jùsùmù wá dúpà òní ó máa jẹ tẹlifíìrù lùmọ́rẹ́wò ما فيه روح kàdán náà fi rò wà ìdá àpapọ̀dà ìjábàdò ròrò sọ́ọ̀rà dúpà. tí wọ́n bá ti mú ẹ̀rù kúrò lára àrùn sàfàmì bẹ́ẹ̀ náà ti iṣẹ́ láti ìgbà tá a lù bẹ́ẹ̀ lọ iṣẹ́ yorùbá ti lẹ́mìí ọlọ́dún bàbá wọn kébìlẹ̀ ní iṣẹ́ àyùmọ̀tàbà á a sì ń gẹ́lẹ́ bí wọ́n sì ní ká ṣe. Káṣí bá nàbí sọ́nà ọ̀gbọ́n àríwá àríwá sẹ́dá bá nàbí tòlí fi ká ṣe é. Nítorí pé àti sọ́nà ọ̀gbọ́n àríwá sẹ́dá àdìsí ya Aisha àdìsí ní mọ̀nì àmàlà àmàlà lẹ́yìn ká àìlèyé àmọ̀nà fún wa. Àdìsí gbogbo ẹgbẹ́ tó bá ṣe iṣẹ́ kan tí kò sí òǹtẹ̀ wa lórí iṣẹ́ òǹtẹ̀ wa la ní bó ṣe ó kàn sùn ó wò ká ó sì gbé iṣẹ́ òǹkalẹ̀ fúnra rẹ̀ ó sì láti ní àkókò fẹ́ tẹ̀ka lọ́dọ̀ ọlọ́run àbẹ́bí ní pápá wa àgbà sí ní ìgbáyà kódà ká ní ìyá lòún dá bẹ́ẹ̀ lọ. àwọn tí ìyá mi ìgbẹ́ ló ti bá mi wọn dà wọ́n bí ìlà pa wọ́n ní ó wà sí jẹ́ ìkọ̀bí ẹ̀rọ ó wà sí jẹ́ lọ́wọ́ ṣùgbọ́n. ìdí mi tó fi jẹ́ pé àníyàn ó ti dáa tó iṣẹ́ ò bá ti lẹ́yìn iṣẹ́ ìrànlọ́wọ́ ti kankan wọ̀. ẹ̀yin náà wọ ọkùnrin tó kírun àdínkù àlùmùsí ìtọ̀lá àtà ọkùnrin tó kírun tó sì rò kí ẹwàlú àdínkù ọlọ́gbà rẹ̀ tẹ́lẹ̀ àníyànká lójú kì ṣùgbọ́n ẹni tó pé ẹ̀rù ìlú ìfàsọ yìí wà ẹ̀yìn náà kàrà ànábìrin padà lọ tún rò kí oríwó òfin náà ànábìrin náà fi yóò ṣe àti sọ̀rọ̀ àti ànábìrin ìlú kọ́ lórí.

ó lórí àwọn mùsùlùmí náà àpàdé àwọn tó dúró ní kọ́lù lọ́wọ́ ta àyà sóra tó ń ta hà àyà wọn kó kẹ lẹ́nu tó àyà wò sóra tó ń ta fà ṣàkà kó kẹ ọlọ́run kúlù sọ fún wa. ọlọ́run fún yín ní òun àwọn jíṣẹ́ wọn ṣòfò lọ àlẹ́ àkàtàrù ọlọ́wọ́n wọn tó lè lè káàkiri yìí náà ó ní ti ẹ̀sìnà bí kòkò bíl àkàtàrì náà àwọn jíṣẹ́ ọwọ́ wọn tó ṣòfò lọ. Àlẹ́dínà ló ń lọ sáájú ohun ìhàyà ìdúnìyà àwọn tó ṣe wípé á àwọn ṣe wàhálà láyé. Wọ́n dá àwọn púpọ̀ láyé ṣùgbọ́n gbogbo ìdààmú ọ̀rẹ́ náà ó dá sẹ́nà ni wàhùn yà sàkó na àtàwù yọ sí ìlúhùn náà sọ̀rọ̀ à. nígbà wo la ìdè àwọn àwọn ọmọ ẹgbẹ́ òbí pé àwọn ilé ẹ̀rí ti wá sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ̀lé ti dà láta yóò fi wá sọ̀rọ̀ níbi tó kó bá wọn náà ní wípé kò sára kò ṣe kò yẹ kó ṣe. àtọ́jú ẹ̀ka tó súnmọ́ tó tètè lè tó sún wa mọ́ ó lè yé wa torí pé dọ́kùn nínú ọ̀nà tó fà á yìí máa ń sọ̀rọ̀ ká máa mú wa láti máa fún ọ̀rọ̀ mọ́ àwọn èèyàn yorùbá ní èso ẹ̀pà ó jọ ó sì èyí kódà tó yẹn máa mọ ewu tó ń pè lẹ́yìn máa èso ẹ̀pà àádá yòókọ́rù ìbò nílà àti ìlé alìmọ̀sọ́ọ́d ní sílá yìí áàdì ìfàkọ̀ọ́dì àfihàn yóò jẹ́ kó o máa bí ewu yẹn ti kéré tó tí wọn bá bá ti mọ ìwọ ìpa dípò ìpa bá ti lè jẹ kó jẹ lórí àjẹmílẹ èkúté òkèrè rẹ àwọn tá a tó lùkọ́ lè dá máa fi lẹ́kọ̀ọ́ jẹ láti mọ kọ́ àwọn ẹ máa fi tó súnmọ́ ẹ fún máa lù ẹ̀ nígbà tó bá jìnnà. abẹ́rẹ́ sàlàyé fún arúgbó ẹni tó bá ṣiṣẹ́ ẹ̀sìn nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n àníyàn ti dá lóòótọ́ àmọ́ kò ṣe láti sọ́lá àti àti ṣe

wọn ò wá tẹ́tẹ́ fún wọn òwò wá pàdé wọn ní ìfẹ́ dákun dé ẹ̀gbọ́n ta kò ta ó dà lóṣù yóò bá yàgò ta ẹ̀ bàbá lóṣù twenty thousand ní ta bí a ti wí sí ìgbà ọba ní oṣù títí lọ. ẹ̀fọ́ mi wà ní o lè dá ìfọ́ ìpàdé lọ́nà mẹ́wàá twenty twenty thousand ẹ̀ ten twenty thousand ọlọ́pàá ọba làbálẹ̀. jẹ̀mọ́ àti bàbá ìlú balẹ̀ kódà ó tún gbà wọ́n ju àdúgbò lọ. Làbí wọ́n wá fẹ́ máa sanwó òun náà lọ bù. Wọ́n dé ọ̀dọ́ rẹ̀, wọ́n dé nọ́mbà orí rẹ̀ kọjá tó lọ sẹ́yìn. Àti wọ́n parí èrò náà ẹ̀ pé bèrè èyí ò lè ní o. Ẹ bí èrè àwọn òṣèlú òótọ́ ó lọ òṣìṣẹ́ ìwà lọ, wọ́n ìta ló gbé jẹ́ fún yìí má jọ ọ̀rọ̀ òkú báyìí tó wù mí bọ́ọ̀lù bí díẹ̀ ọ̀sẹ̀ yìí ètò ètò kílẹ̀ láti ń bí ìgbà àkóso wọn kábàlà ìta lọ́bẹ̀ ọ̀fẹ́ ọgọ́rùn-ún wọn ni wọn máa yọ òbí ti àwọn ìgbà ọlọ́wọ̀ èdè àkọ́là fún ládàá ẹ̀dọ́ kan ọlọ́wọ́ ìdí ìjọ jẹ́ pé ẹgbẹ́ ká tún ní mọ́mọ́ tá a bá tí wọ́n ti ní ká òun kó kó lè ní ìpàdé kù níbi rẹ̀. ìgbà tí kàmáàlì ọlọ́run ló wá pé ọ̀sẹ̀ tó lè kílè mú perfection níbi tá a bá ìdí ìyẹn bá fi máa fún ara sí ká síbẹ̀ ló ṣe ìdí ìjọba wọlé mú yóò sùn má sùn náà. wọ́n ibi tó ti ga ẹ̀yìn ìgbà ga bẹ̀ ibi tó ti ga wọn náà ló ti ibẹ̀ tó ta àwọn alẹ́ ìgbẹ́ rẹ̀ wọ́n ta kó wá wọ́n ta àwọn alẹ́ ìgbẹ́ rẹ̀ wọ́n lọ́dọ̀ wá níparí àtàwùjìhà ìmọ̀ràn àti àmúlé. Ẹ jẹ́ ká lọ mọ̀ bá ní ẹ̀sẹ̀ rí ẹ àdíyẹ tó máa ká lò ha àlùkọ́ yìí. Àdíyẹ fẹ́ lóhùn ààyè rẹ̀ òun náà ní ọkàn nínú ọkàn wa.

وقلبه وأنه إليه تحشر ربنا ibi ibi ya اللهم وصرف القلوب والأبصار ثبت قلوبنا على طاعتك kájọ́bí kan ló pọ̀ nínú àgbà kan ṣe. ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ ká lọ mọ̀ lórí ọkàn tá a yìí náà èṣù ìgbà ọ̀tọ́ ibi jésù máa ń dúró sí lára wa ọkàn yẹn náà tó ní àwọn ìgbésù máa ń fẹ́ ọkùnfà jésù bá lè fi láti lọ ọkàn rẹ̀ ọmọ rẹ̀. Jíjìn náà kò sọ eléyìí. Àwọn náà ká wà lóko àárín ìgbèrè máa ń bẹ́ẹ̀ nílùú náà wọ́n ti wọ́n bá mi náà nàì kì náà ilẹ̀ ayé náà. Mí ṣọ́ọ̀tì ìwàsíwá ti kọ̀ náà alẹ́bí ìwàsíwìsú ìṣòro náà nínú ìṣòro náà ti wà náà. Èyí kò ní jẹ́ kí ọkàn yóò bá kò ní ìṣẹ̀tọ́ kàrá. Ẹlòmíì kò ní jẹ́ ọ̀rọ̀ ìgbà. Tọ́ba ti sàkàlà tán, ẹ̀dùn ẹ̀kọ́ ti sàkàlà àlùwà náà ọ̀gá àbójútó ọ̀gá tẹ́lẹ̀ ìjà ìtẹ́lẹ̀ rẹ̀. Nígbà wá sí ilé ìwé ṣùgbọ́n ọ̀dọ́ ọ̀dọ́ ìjà inú ọ̀kan wa yìí àbúrò fún wa. Ká má ṣe kí èṣù ó ti lá lọ ọdún inú báyà wa. Ibi tó ti máa ń sáré lọ nìyẹn tó bá ti láyè dókòó mẹ́rin ló máa kàn tó. Èrò tó ti wà bẹ̀rẹ̀ pé gbogbo déyà fẹ́ ṣe èrò náà ló kọ́kọ́ sáré ẹni tó lọ pààyàn ó kọ́kọ́ ròyìn abẹ́ẹ̀kọ́ kò tó pààyàn ìṣòlówó kan tó rò lára ẹni tó lọ ṣe sìnà rírò ní sáájú iṣẹ́ ìdí tó fẹ́ pé ká kì í sí ọkàn wa kọ́ ni áfúlá àmì ìṣẹ̀ká ó fẹ́ ní kẹ́ni tó bá kó ẹ̀mí ẹ̀rọ lórí wá sí ìta náà tó pọ̀ pé ká fẹ́ pẹ̀lú wa. Ìyọ̀mọ̀ ìjókòó sórí àyíká ìlànà tó pọ̀ náà, ìyọ̀mọ̀ ìgbọ́wà kéèyàn máa ń lọ láwọn yẹn dáadáa kéèyàn ọmọ máa wá ní gbogbo àwọn yẹn láti ìfẹ́ ní àgbàdo ìdáná lórí pàtó tí ọ̀gá má ọkọ̀ ìkọ̀ ọ̀gá wọ́n ti dẹ̀kun náà ẹ̀mí tí ọ̀gá má èsì yóò ti di lòwò yóò ti wò lẹ̀. bákan náà àwọn ọ̀gá àdéhùnlá àlùfẹ́yà àdébìtì ọ̀gá àyà ìnàbì ìjẹta ìgbòho ha sílẹ̀ ọ̀sọ̀rọ̀ àyẹ̀sọ̀rọ̀ àyẹ̀sọ̀rọ̀ àyẹ̀sọ̀rọ̀ wàyí pèsè lọ ìgbẹ́ pẹ̀lú olùbáyà wà yẹn fà. Àlejò náà sọ pé àwọn oríṣi kan bẹ nínú ara láti ẹran tó bá ti gbà ní gbogbo ara ló dàjẹ́ o. Wọ́n jẹ́ òkúta ló gbà dé. Èkó ló lè fi márọ̀. Obìnrin ti gba àìsàn jẹ ní ẹ̀mí. Ẹ̀yin obìnrin ẹ̀kí ìtẹ́ mi lọ. Bàbá ìlú bí sòrò tó kù nínú ẹ̀mí yẹn o. Ẹnu bí ìwò gan ló lè fa ìṣẹ̀ náà. Bóòlù ẹni tí ń gbóyò. Àwọn àbá àti ìwò ìmú rìbáàlà ló jẹ́ invitation dáwọ́ tó ń ṣe náà invitation káàkiri olùkọ́ ìpèsè tó gbẹ́jẹ́ bá tó ti bá tó nílé ọ̀wá tó lẹ̀ sí o ó lẹ̀ sí ló ń bẹ̀ wọ́n tó ti ọ̀la yìí ìṣòro ẹ̀rọ ẹ̀ á jẹ́ ìkọ́ta wà lórí ọ̀bá àti sọ́mọ̀ sí ma nítorí ó jẹ́ òòyìn náà ẹbí gbogbo wọn náà papọ̀ gbogbo wọn náà ní ẹ̀kọ́ wa ní níparí tàhárí ìtìbá àbílà àmà ìkó ìhá gbogbo jẹ́ tá a bá fẹ́ ṣe tá a fẹ́ fọwọ́ tó lọ lọ́wọ́ ẹjẹ́ á máa wá ìdílé kó yàrá ìṣẹ̀lẹ̀ àṣẹ. kódà ká má dì o pàkẹ́tì sànyáyá káká gbìyànjú ká máa máa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 náà lọ lẹ́yìn àti àti ọlọ́run.